róòmù orí kẹrìnlá. ẹ fa àwọn tí ìgbàgbọ́ wọn kò tí ì fẹsẹ̀ múlẹ̀ mọ́ra kì í ṣe láti máa bá wọn jiyàn lórí ohun tí kò tó ìyàn ẹnìkan ní ìgbàgbọ́ pé kò sí ohun tí òun kò lè jẹ ṣùgbọ́n ẹni tí ìgbàgbọ́ rẹ̀ kò tí ì fẹsẹ̀ múlẹ̀ rọra ń jẹ ẹ̀fọ́ ní tirẹ̀ kí ẹni tí ń jẹran má fi ojú tẹ́ńbẹ́lú ẹni tí kì í jẹ ẹ́. kí ẹni tí kìí jẹ má sì ṣe dá ẹni tí ó ń jẹ lẹ́bi nítorí Ọlọ́run ti gbà á ta ni ìwọ tí ó ń dá ọmọ ọ̀dọ̀ ẹlòmíràn lẹ́jọ́ kì bá dúró kì bá sì ṣubú ọ̀gá rẹ̀ nìkan ni ìdájọ́ tọ́ sí yóò tilẹ̀ dúró ni nítorí Olúwa lè gbé e ró ẹnìkan ka ọjọ́ kan sí ọjọ́ pàtàkì ju ọjọ́ mìíràn lọ ẹlòmíràn ka gbogbo ọjọ́ sí bákan náà ẹ jẹ́ kí olúkúlùkù pinnu lọ́kàn ara rẹ̀ nípa irú ọ̀ràn báwọn yìí ẹni tí ó gbé ọjọ́ kan ga ju ọjọ́ mìíràn lọ ti olúwa ni ó ń rò ẹni tí ó ń jẹ oríṣiríṣi oúnjẹ ó ń jẹ ẹ́ nítorí olúwa ọpẹ́ ni ó ń fi fún ọlọ́run ẹni tí kò jẹ kò jẹ ẹ́ nítorí olúwa ọpẹ́ ni òun náà ń fi fún ọlọ́run kò sí ẹni tí ó lè wà láàyè fún ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni kò sí ẹni tí ó lè sọ pé òun nìkan ni ikú òun kàn bí a bá wà láàyè olúwa ni a wà láàyè fún bí a bá sì kú olúwa ni a kú fún nítorí náà ààyè wa ni o òkú wa ni o ti olúwa ni wá ìdí tí kristi fi kú nìyí kí ó sì tún jí kí ó lè jẹ́ olúwa àwọn òkú àti ti àwọn alààyè kí ni ìdí tí o fi ń dá arákùnrin rẹ lẹ́jọ́ sọ ọ́ kí a gbọ́ tàbí kí ló dé tí ò ń fi ojú tẹ́ńbẹ́lú arákùnrin rẹ gbogbo wa mà ni a ó dúró níwájú ìtẹ́ ìdájọ́ ọlọ́run tí ó wà ní àkọsílẹ̀ pé. olúwa fi ara rẹ̀ búra ó ní èmi ni gbogbo orúnkún yóò kúnlẹ̀ fún un èmi ni gbogbo ẹnu yóò pè ní Ọlọ́run. nítorí náà olúkúlùkù wa ni yóò sọ ti ẹnu ara rẹ̀ níwájú Ọlọ́run ẹ má ṣe jẹ́ kí a máa dá ara wa lẹ́jọ́ mọ́ ìpinnu kan tí a ṣe ni pé kí a má ṣe fi ohun ìkọ̀sẹ̀ kan tàbí ohunkóhun tí yóò ṣì arákùnrin wa lọ́nà sí ojú ọ̀nà rẹ̀ mo mọ èyí. E ó sì dá mi lójú nípa àṣẹ olúwa jésù pé kò sí ohunkóhun tí ó jẹ́ èèwọ̀ ní jíjẹ fún ara rẹ̀ ṣùgbọ́n tí ẹnìkan bá ka nǹkan sí èèwọ̀ èèwọ̀ ni fún irú ẹni bẹ́ẹ̀ nítorí bí o bá mú ìdààmú bá arákùnrin rẹ nípa ọ̀ràn oúnjẹ tí òun jẹ a jẹ́ pé kì í ṣe ìfẹ́ ni ó ń darí ìgbésí ayé rẹ mọ́ má jẹ́ kí oúnjẹ tí ò ń jẹ mú ìparun bá ẹni tí Jésù ti torí rẹ̀ kú má ṣe fi àyè sílẹ̀ fún ìsọkúsọ nípa àwọn ohun tí ẹ kà sí nǹkan rere nítorí ìjọba Ọlọ́run kì í ṣe ọ̀ràn nǹkan jíjẹ àti nǹkan mímu ọ̀ràn òdodo àlàáfíà àti ayọ̀ nínú ẹ̀mí mímọ́ ni ẹni tí ó bá ń ṣe Kristi báyìí jẹ́ ẹni tí inú Ọlọ́run dùn sí tí àwọn ènìyàn sì gbà fún un nítorí náà ẹ jẹ́ kí a máa lépa àwọn nǹkan tí mú àlàáfíà wá àti àwọn nǹkan tí yóò yọrí sí ìdàgbàsókè láàrin ara wa ẹ má ṣe tìtorí oúnjẹ bà iṣẹ́ Ọlọ́run jẹ́ a lè sọ pé kò sí oúnjẹ kan tí kò dára ṣùgbọ́n nǹkan burúkú ni fún ẹni tí ó bá ń jẹ oúnjẹ kan tí ó di nǹkan ìkọ̀sẹ̀ fún ẹlòmíràn ó dára bí o kò bá jẹ ẹran tàbí kí o mu ọtí tàbí kí o ṣe ohunkóhun tí yóò mú arákùnrin rẹ kọsẹ̀ bí ìwọ bá ní ìgbàgbọ́ ní tirẹ̀ jẹ́ kí ìgbàgbọ́ tí o ní wà láàrin ìwọ àti Ọlọ́run rẹ olóríire ni ẹni tí ọkàn rẹ̀ kò bá dá lẹ́bi lórí nǹkan tí ó bá gbà láti ṣe ṣùgbọ́n bí ẹni tí ó ń ṣiyèméjì bá jẹ kinní kan ó jẹ̀bi nítorí kò jẹ́ pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀ṣẹ̀ ni ohunkóhun tí ènìyàn kò bá ṣe pẹ̀lú ìgbàgbọ́